هنا حكمة من التاريخ من بين وفاة رسول الله صلى الله عليه وسلم إلى مقتل حسن سنة واحد وستين هجري جفاوى عثمان بن محمد الخميس نعم إغرام دعني اللهم كن صوره اللهم كن صوره tíra tí ń sọ̀rọ̀ fún wa nípa ìṣàjú tí ayé àwọn sùhábà rìdúwánu lẹ́yìn àríyìn àjùmáyìn pàápàá jùlọ ilé ti ọdún kẹwàá tẹ́lẹ̀ bí sọ́m tíráìsì títí di fifty one years lẹ́yìn ìjírá láti Mákà lọ sí Madina àtàwà Usman ọmọ Muhammad al-Khamis olùkú tíra náà jọ tẹ́lẹ̀ wà gbé àtàkàrà fún wa pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tíra ìsàn islam láwọn èrí kọ́wọ́ bọ̀ ẹgbẹ́ ẹlòmí orúkọ ṣiṣẹ́ rẹ̀ ní kò nímọ̀ pé òun ràn àwọn ọ̀tá islam lọ́wọ́ ni ọ̀rán pàdùlọ nípa ọ̀rọ̀ ìtàn ọ̀rọ̀ ìsàlàyé fún wa bí yìí pé àwọn ansar رضي الله عنهم أجمعين وذكر الله وتسبيه فنعوذ لله ما كلاك بيه فاتي كمي فاتي سو المبعث الثاني أبو بكر الصديق رضي الله عنه في السور ثاني ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tó fẹ́ síbi wádìí ẹ̀fọ́ wọn ló fẹ́ sẹ́láì fún wa ní Abubakar Siddiq sixty four abẹ́ sẹ́láì tani Abubakar Siddiq lákọọ́lẹ̀ sọ́rọ̀ a ní àwọn sàhábà wọ́n há kùrán sórí fi sùdúrù wọ́n fi sùtúrù ọjọ́ ní nùnù wọ́n kálà ní ọmọ ayẹ sùtúrù sùtúrù ní ẹ̀kọ́ọ̀lẹ̀ ọjọ́ ní mo fi alkálà ní búra àti tí ń kọ́ rẹ̀ àfáwà sọ pé òun fẹ́ sọ̀rọ̀ ayé fún wa abubakar sisi ìṣòdó dé sisi tó òun sọ̀rọ̀ ayé abubakar sisi fún wa ó kọ́ lẹ̀ ayé abubakar sisi ó ní ismuhu ó kọ́ rẹ̀ ní abdullahi bin usman abdullahi ma usman ni ó kọ́ adàpé ní abubakar ni ó kọ́ rẹ̀ ní abdullahi bin usman ibn amir bin amrin عمري ابن كعب ابن سعد ابن تميم ابن مرة ابن كعب ابن لويه ابن غالب ابن فهر وفهر وهو قريش fún kúrò ní yóò tán bí bàbá karùn-ún fún kúrò bí islam jẹta ṣe ìdílé kan náà ìdílé wọn ìdílé kọ̀rẹ́ìṣì ni ṣe yẹ̀rọ oní kọ̀rẹ́ìṣì bí ẹni gbogbo àwọn ẹni tí wá sàn tí wá dúró níbi sàfẹ́lẹ́mù

إسلامه بول بها إسلام عن أبي درداء قال كنت جالسا عند رسول النبي صلى الله عليه وسلم أقبل أبي بكر آخذ من كرسي ثوبه حتى ابدا من ركبته فقال النبي صلى الله عليه وسلم أما صائبكم قد قامر أما سنة أبي رضي الله عنه أني كنت جالسا عند النبي صلى الله عليه وسلم وعلمت قولوا النبي صلى الله عليه وسلم جكر فأكبر أبو بكر آخذا بطرفي ثوبه أبو بكر رمبو أمو الشاسع له وجوه مسجد حتى أبدأ خطبته ليه كده وجوه يا فكان النبي صلى الله عليه وسلم أما صاحبكم قد جامر رأيه كده يمتيني جاء قلو ثلاثني فسلم وسلم قال يا رسول الله قلو الشرابة إني كان بيني وبين ابن خطاب شيء كيف قالوا سنة ومر عدني وما خطاب كان فكان النبي في جو سيدنا ابو بكر في جو عمر بن الخطاب النبي صلى الله عليه وسلم قلت لك اسال لا النبي قال ابن الخطاب فاسرعت اليه ثم ندمت مواز يلعب في جنين في غلط مسلم فداسي مواز ندامة لولين مسلمين فسألته أن يكفر لي فأبى علي وأن بهيك يكفر لي وكما بنو وكما بنو وأبى

láti jẹ́ onímọ̀ ọgbọ̀n lọ́wọ́ àgbà ah òun kún ara òun wọ́n náà baka bàmà ọba ìbá baka àti ala akamma àbàbàkà ìṣe àbúkà sẹ́ni fàkàlù láàárọ̀ àbúkà sẹ́ni kan ọmọ òun lọ́kà tábì lọ́tí báyìí nìyí فأتى على النبي صلى الله عليه وسلم إن أمر علي بن سلم ما تلوغ أبو بكر كان أخبرنا سيدنا عمر فسلم وسلم فجاء على وجه النبي صلى الله عليه وسلم تعمر حتى أبو بكر أسفك سيدنا عمر ووضع النبي صلى الله عليه وسلم حدوا حدوثي بل جلوسي بلك عنه أمر جنسي أبو بكر وقال الكبار وبكبار عليه قولي فأسى على ركبتي وبقى كل قلوبكم يجي فقال يا رسول الله أول جرابة والله أنا كنت الأظلم أجل بمسلم بمسلم أمو تجمع بلوزي أبو بكر سوء أبو بكر سوء لوزي أنا في أصلا أبو بكر مسلم أمور كنت أقوم أمور لكي أي أي فرجي يهودي أنا كنت أظلم بمسلم أبو سيفون مرتين ولي فقال النبي صلى الله عليه وسلم إن الله بعثني إليكم وقلت كذبتم وعمر الله نتي أي أي عمر أتعوني يا ري ألك ولي أني كذبت قال أبو بكر الصديق وقال أبو بكر الصديق صدق أبو بكر الصديق بيدو دموسو قولي ماذا يمكن يلقوا أبو بكر الصديق بيدو دموسو قال أبو بكر الصديق wọ́n bí sí àbúbọ́kà ìmọ̀bọ́ mi ẹ̀yí wa ó yí wa àbúbọ́kà wà náà ní kọ́kọ́ ọdún mẹ́ta gbáko ní mọ̀ tó gbá islam jà ọdún mẹ́ta gbáko six years after bẹ́ẹ̀ ìta wọ́n máa dábìí sí síwáàzì sí síwáàzì sí síwáàzì ní mọ̀ tó wá gba islam ó yà lẹ́yìn ní bá a fi ní láwọ̀ ilé ìtumọ̀lọ́wọ́n mọ́ni sí ọkùnrin tó ń kọjá bìtà ẹ̀yà tó ní lókùrọ̀ ní rọ̀mọ̀ nǹkan ìsìdáka àbọ̀kọ̀ fara àbúbọ̀kọ̀ ìsìdáka ẹgbẹ̀rẹ̀ lódò olùmọ̀sọ̀ ẹ̀wà ní ṣẹlẹ̀ bàjá lónìí àwọn sáàni bí nafsi ìwọ̀málì ó dẹ̀ ràn mí lọ́wọ́ pẹ̀lú ẹ̀mí rẹ̀ àti dúkìá rẹ̀ ọ̀la à ń tún táàrí kó bí sọ àìlì tí wàá fi sábì mi lẹ̀ fún mi rà ẹ fi sábì mi lẹ̀ fún mi ẹ mẹ́jọ rẹ̀ mi ọ̀nà tẹ́yìn àmọ́ ohun òzíyá bá dà ẹni ẹ kàn kọ́lá bá sí ní abọ́kọ̀ ìwà àtọ́sùn gẹ̀gẹ̀ fẹ́ bọ́ta ara ọ̀ ó bí wà ẹwọ òjíṣẹ́ sallallahu alaihi wasallam fẹ́ràn ọmọ ìbùnà kọ̀tàbù tó wọ́n bẹ́ ta lọ wọ́n kàrà sílẹ̀ ìgbìnà mọ́débẹ̀wò ó bí wà mọ́débẹ̀wò ọ̀nà kò bá tó gbọ́ ẹlẹ́sẹ̀ rẹ̀ rọ́ọ̀bà náà عن عمار بن ياسر رضي الله عنه قال kuma da ammar bin yasir radiyallahu anhu zuba ke shi abdurrahman sai lazim ya ammar bin yasir ba kwan yari ammar bin yasir a ba ta tẹ́lọ ní tẹ́lọ ní àríwá o tó wọ́n tó bá yíwọ́ ọ̀rọ̀ yìí lọ́wọ́ àlọ́ nìyẹn o wọ́n ti fẹ́ kọ́ wárí bí wíìsì ti fẹ́ máa lọ náà wọ́n ammar bin yasir ammar bin yasir wọn náà ti kọ́kọ́ gba islam dẹ́rẹ́dẹ́rẹ́ fún pẹ̀lú mọ̀mẹ́ mẹ́yà àti bẹ̀bẹ́ yáàfẹ́ ọdún yẹn olókọ́kọ́ gba islam náà ilẹ̀ ilẹ̀ lọ. bàbá ẹ̀ wá ń bínú sí i bàbá ẹ̀ wá ń bínú sí i ìyá ìyá wa pè kí ló dé ọmọ ìwọ náà mẹsẹ̀ ló wà rẹ̀ ń fẹ̀ bí wọ́n láì mọ̀mọ́ ní mò ń pè é sí ìfẹ́ dáa nígbà mò ń pè é sí ìfẹ́ dáa nígbà yẹn ní tàkúwìrì ti sọ̀kalẹ̀ ń fún àlèmísọ̀rọ̀ mọ́kà wọ́n ń ka sọ́dọ̀ tàkúwìrì ìyẹ́ ìwà dúró máa ń gbọ́ nítorí bí wọ́n ìdàl màó dàtú sọ ilẹ̀ bí ayé ìdánbí nkùsọ̀ ìyá ìbá bu ẹkùn ìyá ìwà ni àwọn náà ti ọmọ ìyá àwọn fọ́n bí àpapọ̀ ah òótọ́ mọ̀ báyìí lọ́wọ́ àwọn wà lọ́kì òun náà ọ̀nà ti ya ìgbà ìlú àti ìbílẹ̀ ayáwọn alábàárẹ̀ máa lò ó máa rí ọmọbìnrin ọmọ lẹ́la yìí ọ̀nà ọmọ ẹ̀yà òun ẹnìkejì òun wọ́n rí mẹ́lẹ̀ ni ayélujára máa ó dẹ́tù sí ilẹ̀ tìbí ayélujára ń bí nǹkó ti là tó ọkùnrin bàbá yìí bá ti wà láyé òun bá ti rí mẹ́lẹ̀ òun bá máa rọ́mọ ìyá òun báyìí bí ayé náà ti gba Islam ni nígbà tí yáásẹ̀ dé ọkọ̀ nù nígbà yàtí yẹn lẹ́fìlà ó gbé ẹsẹ̀ lórí lọ́rùn mọ́lẹ̀ mi àmọ́ lọ́wọ́ àfàkù bábùnú yà fìlà gbàgbọ́ ìbọn sàlàyé fún aláwọn mẹ́sì kọ́ra náà nàrà ayé wòjú àná lọ kọ́nà ti gba islam ìdílé ìdílé ìdílé islam àlè yà sọ wọn á fi àjẹ wọn dójú ẹ ìyá yẹn kọ́kọ́ pàtó kọ́kọ́ pàyẹn torí islam ìyá yẹn ni bẹ́yà ó di yẹ wa kọ́nà bá a kẹ́wọ̀n àmọ́ ìbùnú yà á sì rán sí wáyé عمار بن ياسر قال رأيت رسول الله وما معه إلى أمسة عبد ومراتين وأبو بكر أني مري النبي صلى الله عليه وسلم كتاب الإسلام وما معه إلى خمسة عشان دوا قالوا يا أخي يا مام كريكري يا مام كريلا قالوا إيه كتاب الإسلام عبد أرو ومراتان أتعموا برمجي وأبي بكر أتعموا بكر هذا أقول لنا أولي ما تعواد هذا مسلمين إني أتعموا بكر إني أروني أتكني أتي زي بن الزعارف أولي مماني ميا أتي خضية أتعموا بكر أما أولي أجي مسلمين بعد أرو مجي أبني مجي أبو بكر nínú àwọn sọ̀gbé a ah, alì ti gba islam fún jùlọ pé alì mọ̀ yékiri ni ìṣe ìbàlágà tó kò sí ní rẹ́kọ́dì islam ó dí wa wallahu ta'ala alam náà ọlọ́run kọ́ bá tọ́ gbogbo wọn lọ́ba ìjìrẹ́ tó hù àbí ìjìrẹ́ sínú abubakar siddiq radiyallahu anhu أن أبي بكر الصديق رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم kuma ta sai jira awa kula misala mnu kogo fawr kogo irani wa isra'ila sallallahu alaihi wasallam àwọn ma ti se kuma kogo irani ma wa arawo ni ma pe ni garu fawr o ni kogo fawr ma wa o rafatu rasi mo wa gboro فإذا أنا بأقدام القوم وهو سواك في ريم اخفين وابو وهو انا بيسا هو انا بيسا وسلم قلت يا نبي الله لو ان بعض ام تعطع بكره فقط ما بس السيو جولة يا تباي تعطع ام وستيجي لك الله انا رعانا يلوى اواني اواني اواني يلوى فقال رسول الله صلى الله عليه وسلم اسكت يا ابا بكر ne baki abubakar isnani wallahu salisuhuma isnani allahu salisuhuma ahmed ni wa bọ́lọ̀ ló ti kẹtàwà eléyìí ni kí a mú sọmú sẹ́nà abubakar orú yìí ni umar bin khattab máa sọ ó ní abubakar àti orú kan abubakar wọ́n lè umar kọ́mà jẹ́ ọ̀sọ́kà abubakar àtòrúkà abubakar wọ́n ní oye ọ̀sáwò ní onígbàtà wọn ìṣẹ̀rí dá láwọn ní ọ̀zàká abubakar dúró pé ara o kò gbogbo tí wọ́n tó bá ní abubakar yá fi wọ́lẹ̀ àdébí sí àpé ara o ní nkata alùwà ìwọ̀ sàmàdín ẹ̀yẹn kò sọ àná hayun ìyẹ́ dáwọn tó kò dín mọ́tò kan sáà gbàlú mẹjọ́rí jẹ́ bára àdúgbò nù ọjọ́ kọ́ àlọ́ lóòótọ́ ó ní gbogbo àwọn yorùbá náà fẹ́ ìsáàdì àwọn tó ń ṣe rí bí àwọn ní ayé ànábì nìkan àwọn ọmọ zaka fún kábí ti kún àwọn ọyọ zaka mọ àwọn sì islam àwọn ọyọ zaka mọ ó kàmí ẹ̀ túbẹ̀ ní kí fà àrùwá yìí wá yìí ti kọ́t ìtàmà dín ẹ̀sì ti pé àyẹ̀ ń kó so wọn ayé ara ọ̀ ẹ̀sì onímọ̀ dínkù mọ̀ wà láàyè kí a kọlù wọn tó bá kọ́ mi mọ̀ mú kú kí sì mọ̀ wá dínkù gbàdá mọ̀ wà láàyè ẹ̀sì onídìkù ó mọ̀ ní à níbi ìṣẹ̀kùn ìyá fi wọ́n lẹ̀ ẹ̀ wọ́n di afọ wàhálà àwọn olùkọ́kọ́rọ̀ rẹ̀ wọ́n yà kálẹ̀ rẹ̀ lọ́wọ́ gbogbo wàhálà ní ọ̀rọ̀ ọ̀gbẹ̀ èmi nìkan ni tó èmi nìkan ó tún nìkan tó wọ̀ ẹni mo wà ní áà mo kọ́ra wọn á ní kó dẹ́kọ̀ bí ọba bẹ̀rẹ̀ síwájú ẹ̀ ni bí islam ọba máa ti dínkù ni ìjọ kan náà wọn bá ti dé pé áà dẹ́kọ̀ àwẹ̀ yìí ti ojúlé ju àwọn kan yọ zakako nù àwọn kan yọ zakako nù àwẹ̀ yìí ti ojúlé ju à ẹ̀dá kan yọ àwẹ̀ kó àwọn bá yọ ní ìjà kan náà wọ́n yẹ́ ọmọ buhari ti túwa o one point five million hajj ẹlẹ́kọ̀ọ́yá yọ hajj kọ́ àwọn ìgbàmọ̀ mẹ́wàá ẹlẹ́kọ̀ọ́yá yọ hajj kọ́ ọmọ ma yọ kò nù àbá ìdú àwọn ọmọkàn bí ẹ̀yẹ̀ láìpẹ́ ara o ó ní ọpẹ́ ìkàlẹ̀ okùn tó ń so ẹ̀rẹ́ mẹ́rẹ̀ zango okùn tó ń so ẹ̀rẹ́ mẹ́rẹ̀ zango ìkàlẹ̀ ń pè kékeré wù kẹ́ẹ̀kọ́ lọ́yẹ̀ kún ọyọ fún mi tó fẹ́ fún ìwọ̀n láì máa gbogbo tiwọn ó dúró ẹmọ ogun ni kánà kó bá akẹ́kọ̀ọ́ ní àbọ̀kà sí ibi ìtù má kí gbọ́n àṣàbí náà ó bí wà tó kí náà ọmọ wa ní owó yẹn ẹ̀rẹ́ tó ṣe mìíràn ẹ̀ ọ̀pẹ́ ẹ̀ ẹ̀kú sí náà bọ́kàlẹ̀ fún ni ọmọ bá mọ̀ kú bàjẹ́ náà nù owó yẹn ni orí wà nù kòtò yìí pẹ̀lú wàá fẹ̀ pẹ̀lú òrùn náà ó bí wà àmì ìyá àwọn ìdífà tó bá wọ́n tẹ̀wọ́n ó rí wà àmì ìyá ọ̀sùn náà ni aláwọ̀ tó àlékún ọmọ ó bí wà lọ́fàá tí àwọn àfọ́ní àkídà ẹni bí pé àwọn sínú àbọ́kà lọ́pọ̀ sínú àbọ́kà ní kí kéèké àṣàbí àdínsílẹ̀ ní káàfẹ́ ló ń bọ̀ tí wọ́n ní sínú ọmọ rẹ̀ sí ayé sábí ìyó káàfẹ́ ọ̀sẹ́dì kẹfẹ́ rí nọ́ọ̀sì Qur'an lọ kọ̀nfàmù àbọ́kà tó ní sàhíbì ìkọlù sàhíbì ọ̀hún máa tún dára ìjà kọ́ni nọ́ọ̀sì Qur'an lọ sọ wọ́n gbé àbọ́kà ọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ náà pé àwọn ṣí àtúntò wọn di kẹfẹ́ rí nù wọ́n bú sí àwọ̀kà lára ẹnu ọ̀gbá àwọ̀kà sọ ẹnu ọ̀gbá ọlọ́mọdé àfọ̀rọ̀ yẹ wọn ọ̀gbá náà azuwájú wa ọ̀làdù lọ́hàkọ́rù àwọn ìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ bá aláfẹ́ àtìmẹ́tì ó ní ìyàwó mẹ́rin sí náà fúkà bíi olùmọ̀ lọ́ngbà náà wọ́n rẹ̀ kí ní ìyàwó kan àti tó bá káàkiri àdúgbò ọlọ́run sàánú rẹ̀ ó sàánú àwa náà náà azùwájòwò wà àwòládùwò abdulhamid ọmọ rẹpẹsẹ̀ntì rẹ̀ àwọn ah, ọ̀nà ní ọ̀nà ọ̀nà ní ìdí o lè jẹ̀rọ̀ ọ̀sẹ̀ ẹnu kò ìlà بنت عبد العزى لو لها قطعي كتيلة وما بني عبد العزى وعجبت عبد الله وأسماء كل بي عبد الله تسمعه فتنا أبو بكر أم الرومان يدفع بعد نوع يرني أم الرومان كنانية وعجبت عائشة وعبد الرحمن كل بي مواسيد عائشة في عبد الرحمن وما تكلم فقط orí abdulrahman ló kọ́kọ́ jùlọ àwọn ọkùnrin aṣà ló kọ́kọ́ jùlọ àwọn ọmọbìnrin asmáà jùlọ àmọ́ ló kọ́kọ́ jù lẹ́yìn ẹ̀rẹ́ kẹta asmáà bínta ọmọye obìnrin alakashi bá níyà muhammed muhammad ó ń bí ọmọ kakúrú fún muhammad ẹ̀rẹ́ kẹrin bẹ̀ habibata bínta kharija habibata ọmọ hàn wà ánjẹ́bẹ̀t umul kulsum ó bí umul kulsum باين يا أبي صلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم يا جماعة ها كذلك ما قلت حدث على ركبتين وانا كده بقى الخلاف لنا عليه السلام هو عيال الخلاف يعني انا ابن عبد العافيه zayya kirgin sai na baka sagi ne on bẹ anabi lẹ sọ n bẹ lónìí kọ́nà wọn bí yà lè gbé a sẹ́ni àbúkà gẹlẹ́ kúlẹ̀ fàlẹ́ bí yẹn nínú sẹ́rí yẹn lè kúlẹ̀ bẹ̀ yẹn ó di wa àmọ́ yẹn lè kíyàn kúyàn kúlẹ̀ kúyàn kíyàn àbí gbà. Thank you èyí mi láti yìí. èyí mi tó. ìwọ ta ló fẹ́ báàkì ẹni àlejò báàkì sẹ́yìn náà Abubakar abi àwọn ọ̀tá aláfọ́gbà ti ẹ̀yìn ẹ̀rọ àtànù àbí ẹni kẹta ni àbí ẹni pé àwọn bọ́kà àti ọmọdé mọ́jọ ní mùsùlùmí àbí ẹ̀kọ́ ni alábì ilẹ̀ kẹta alábì ilẹ̀ sọpọ́ ti àwọn bọ́kà àbí ẹ̀kọ́ ni tó ẹni tí ó náà gbọ́ ẹ̀lẹ́ ń sọ ni àbí ẹ̀ẹ́ ẹni tí wọ́n sẹ̀wọ̀n àbẹ́ni tó sẹ̀yàn yẹn tó bá nílò kò fẹ́ wọ́kàrà ní lọ́dọ̀ àbíbísẹ́nà lọ́dọ̀ tiẹ̀ náà ó di àbẹ́bí ọ̀kà kàkà kàkà sínú abọ́kà nìkan ó ní di ó nígbà tó ẹ̀kẹ́ mi ló pòrọ̀ olókùnrin olóbùtì yìí ó di ó ní di kí kan ni kí ni ó dá nǹkan rí wáyà sábà àwọn kọ́bà títà tàbí kí nìkan sábà ń yí báyìí kọ́ àlòdì kí wáyé tó kí lọ́ ọ̀rẹ́ kí ni àwọn nǹkan mẹ́lẹ́ pé kí ni ó ní point ni àwọn kan ṣe lọ́mọ àwọn àmẹ́ ọ̀rẹ́ mi ni wọ́n mọ̀ bínú fún àmì ìgò tó bínú sọ́ńtọ̀ ni ó ní àmẹ́bẹ̀ yẹn ara àwọn ẹgbẹ́ bínú sí ẹ̀kẹ́ tó lè bínú sí o nígbà tí bẹ́ẹ̀ káyìn kẹ́kẹ́ yìí kìlọ̀ èpò ó mẹ́fà wọn ọdún mẹ́fà bá kọ ni wọ́n mọ̀ bínú fún Islam ìgbà Islam gọ́fẹ́ lè ká níbi ìṣẹ̀lẹ̀ mi wọ́n kò nu ilé awo lárúbáwá dẹ̀ ní ìwé jáde lọ́sàn ìwé jáde lọ́sàn ìtàyè ìtàyè ilé àwọn ìwé jáde lọ́sàn torí oòrùn ọ̀dọ́ wọn ẹ̀ ga lọ́fà ní ìlú àlọ́ àbújá wọ́n sọ fún wa pé ká máa gbóbi rìn káwọn yẹn máa gbóbi rìn torí oòrùn wọn ni wọ́n wọ́n sọ fọ́ọ̀tì kìnìkan sí kìnìkan fọ́ọ̀tì sọmọdé náà máa gbé káàkiri àdúgbò rẹ̀ kí ẹ máa kiri náà hayà hayà ó di wọ́n fọ́ọ̀tì kìnìkan káwọn yẹn máa gbóbi rìn o dọ́kítà yẹn sọ fún àwọn yẹn kó máa gbóbi rìn kó máa káwọn máa rìn lásán

tí wọ́n ti yọ̀kú ní ọba ìwọ̀n jáde mọ́ ó ní àwọn bàbá rẹ̀ lóbi bẹ̀ ó kún wọn lóbi nàìjíríà nù àmọ́ sí ìdílé náà èsì wà nílé wọn ó di ọmọ sí lọ nìyí ọjọ́ ilé ọgbọ́rọ̀ ilé ó di wọ́n àwọ̀ ẹ̀ yọ́sà bíbí ẹ̀ ẹ̀rọ àjọ pákó bá jà wọn náà ò sí dáadáa ó rí wọn náà ò sí dáadáa àwọn kìí kẹ́kọ̀ọ́ máa gbọ́rọ̀ mi ara wa alaikum salaam àbdùlá. àwọn àmì ìlàyà àdébìyàn ọmọ pípọ̀ níbi kò sí lọ́wọ́ ní aka wọ́n méjì wá mọ̀ á fún wa pé ọmọ bíbí kò sí lọ́wọ́ wà ó kíkọ̀ ọjọ́ sọ́rọ̀ nìkan fún tẹ̀sí ìjẹ tàbí ìjẹrin bí ọ̀rọ̀ lọ́bi ìyàwó ẹni náà gbọ́ ní ìyàwó mẹ́ta lónìí kò sí kò sí bí màkàwáì ìyàwó mẹ́ta lónìí kò sí bí màkàwáì ó di àkọ́kọ́ tó ti rí nìyẹn kò ní àwọn kò ní kò ní àwọn ọmọ bá ní sọmọ́ àìsí bí máa kìí sáàrùn ni ọlọ́run ní ìfọ̀lọ́mà ẹni tó dáa jù láyé inú obìnrin ni mama sẹ́dá àìsà rẹ̀ kò yí náà wọ́n ń pè ní ọmọ abdullahi ọmọ àǹtí rẹ̀ asmáwò ni ń jẹ́ abdullahi bin zubair asmáwò sọ́jà àǹtí rẹ̀ yìí òun lọ sọ́sẹ́ ní zubair bin awam ni wọ́n bí abdullahi wọ́n mọ̀ tó ọwọ́ bí madina wọ́n dáa mùsùlùmí àwọn sàbẹ̀ sẹ́yìn jíra ní madina kò bí wọn àwọn kìfìrán gbá ọlọ́run bá wọn ti yọ sí wọn ó ní ọmọ bí wù asúnáwò yẹn lọ́wọ́ kọ́kọ́ bí wọn ọmọ sẹ́ni àbọ́kà sọ̀dẹ́k radiyallahu anhu ana ó bí wa àbáfẹ́ abí abdullahi ọmọ ní ọmọ àìsà lélẹ̀ ó bí wa bó ṣe rí ni bẹ́ẹ̀ ni rí wa pé orí ọmọ ní kọmọ wálé ní kan sọ́wọ́n rẹ̀ àbẹ́kò kọmọ wálé fún mi náà àìsà àti ìdílé ẹ̀kọ́ ni ọlọ́wọ́ bá kó sànù wa ó bí yẹn so sunna kọ́ ni kó mọ́niyàwó sunna ni kò níyàwó tọ́pọ̀ fúlàní bíi fẹ́lẹ̀ خير عابي أمة أكثرهم النساء نعم مخالفة عليك خير عابي أمة ìjúlò ìjúlò àlọ́mọ àkọ́rọ̀ nìta ẹni tó níyàwó tọ́pọ̀ ni ẹni tó níyàwó méjì ló dájọ́ tó níyàwó kan lọ ẹni tó níyàwó mẹ́ta dájọ́ tó níyàwó méjì lọ tó mẹ́rin dájọ́ tó níyàwó méjì lọ níta lọ ó di ìyàwó tó lọ́nu. bukari lọ́gbà ti sọ káyọ̀rọ̀ ààrẹ ọmọ ẹni tó di àjúlò àlọ́mọ yìí àkọ́rọ̀ nìta àwọn kan ní ara àwọn tẹ́lifíbi ni pé òun lòún di àjúlò àlọ́mọ yìí ọdún ẹgbẹ́ ẹgbẹ́ àwọn àkọ́kọ́ níbi sẹ́lẹ̀ wọn gbé ẹ̀wọ̀n kankan àkèrè wa ní ọmọ lèmọ́mù ni ọmọ lèmọ́mù wa nìkan ni kí ni àwọn ìyá rẹ̀ ẹgbẹ́ tẹ̀lé súnà nù. ó di alákọ̀ọ́bá yẹn ni àjọ sọ̀rọ̀ pẹ̀lú àgùntàn ìwò alákọ̀ọ́bá yẹn mọ́ tíyà kọ́ gbogbo ara mọ̀ bàbá rẹ̀ pé àmìrì sọ́ọ̀rẹ́ ẹ̀ máa pẹ̀lú ayélujára lè súnà kí ni alùsùnà lómìnà ètò kùsùlà rẹ̀ mọ̀ báyà omi sínú àmì nìkan ni àbídù sọ́rẹ́ sọ́rẹ́ ní àbàbá kí ni mo ti tí wọ́n kọ́ra ayé láìsí náà bí nínú kọ́ra ayé láìsí náà múlẹ̀ ní kò mọ̀ kọ́ra àbí bẹ́ẹ̀ ẹni bá kìí sọ́nà ọ̀gbìn náà ọ̀rẹ́ àwọn èèyàn alùpùpù lèmi náà nù ní alùpùpù náà nìyí gbogbo wọn kúrú kúrú lọ́wọ́ bẹ̀rẹ̀ àwọn ìdílé àwọn gbèrè alùpùpù náà alùpùpù náà ní alùpùpù <laughs> mùsùlùmí dára gbogbo sínú ní faramá kódà bó ti lè ṣe gbogbo sínú ní ìlànà faramá kódà bó ti lè ṣe ó ní ìwà ojú kẹsì bó ti lè ṣe ó ní ìwà ọ̀la òtí àlàálà àwọn alábùjá ń jò ní alájà jẹ́ tula ẹ̀ wọ́n sọ fẹ́ nìkan pé wọ́láì kí ń gbọ́ àwọn tó nǹkan tí ó gbà ẹ̀ lọ wọ́n ní tó sì sá ni pé ẹ̀sọ̀ mọ́ ìtúyè sàwọn ìdáhùn mọ̀ àwọn òṣùwọ́ kàrí wọ́n tó máa kó dẹ́kọ̀ àwọn bá ń fa ni náà wò bá kò bá wọn lọ. wọ́n ní wọ́n ní ó wù mí kí kí wọ́n bí náà kò tó kíkì lọ náà ìmọ̀lẹ́ àwọn àti nígbà ọ̀pọ̀. wọ́n ní wọ́n tó ń tọ́pa ni pé táǹkà àgbàkélédé wọ́n á ní nígbà eighteen years àwọn ti bẹ̀rẹ̀ sí dànù wọ̀sí àwọn òsì fàájì àwọn fúlọ̀ Amẹ́ríkà bàbá yẹn ló bí twenty years Amẹ́ríkà. wọ́n ní bó ti lọ